owó ìrànwọ́ epo ni yóò rẹ́yìn nàìjíríà tá ò bá tètè fòpin sí i shettima ló sọ bẹ́ẹ̀ igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí sẹ́nitọ́ kashim shettima ti fàwọn ọmọ nàìjíríà lọ́kàn balẹ̀ pé gbogbo ìgbésẹ̀ tinubu àti ìjọba rẹ̀ kì í ṣe láti ní àwọn èèyàn lára bí kò ṣe láti yí ìgbé ayé orílẹ̀-èdè nàìjíríà padà sí ti dáadáa Shettima sọ̀rọ̀ yìí nílé ìjọba lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọgbọ̀njọ́ oṣù karùn-ún ọdún yìí lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn tó dé sí ilé ìjọba ọ̀hún ní ọ́fíìsì rẹ̀ fúngbà àkọ́kọ́ ní nǹkan bíi aago kan ọ̀sán kù ìṣẹ́jú mọ́kànlélógún ó ní gbogbo ìlérí tí Tinubu ṣe lásìkò tí wọ́n ń búra fún gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà lọ́jọ́ ajé ni yóò múṣẹ títí kan ọ̀rọ̀ owó ìrànwọ́ epo rọ̀bì ó tẹ̀síwájú pé kò sí báwọn àríjẹ ní màdàrú ẹ̀dá tí wọ́n ń kówó ìrànwọ́ ọ̀hún dà sápò ara wọn kò ṣe ní fọn ẹnu fìrì pé bí wọ́n ṣe fẹ́ yọ owó náà kúrò kò dáa àti pé ìpinnu àwọn lórí yíyọ owó ìrànwọ́ kò yí padà nítorí àkóbá ńlá tó jẹ́ fórílẹ̀-èdè yìí ó ní ààrẹ ti mẹ́nuba ọ̀rọ̀ owó ìrànwọ́ orí epo níbi ètò ìbúrawọlé rẹ̀ òótọ́ ọ̀rọ̀ tó wà níbẹ̀ ni pé ọ̀kan ni yóò ṣẹlẹ̀ nínú ká fòpin sí ọ̀rọ̀ owó ìrànwọ́ epo rọ̀bì tàbí kó sọ orílẹ̀-èdè yìí di èrò ẹ̀yìn pátápátá lọ́dún 2022 bílíọ̀nù mẹ́wàá dọ́là níjọba àná ná lórí ìrànwọ́ epo nìkan nǹkan tó dájú ni pé àwọn tí wọ́n ń rí jẹ nínú owó tí wọ́n fẹ́ yọ yìí yóò gbógun ṣùgbọ́n ìpinnu tá a ti ṣe ni ó gbọ́dọ̀ lọ bá a ti ṣe ṣètò ẹ̀ ẹ lọ́ọ́ fọkàn balẹ̀ nítorí ó wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni ààrẹ wa Shettima ṣàlàyé síwájú sí i pé nǹkan téèyàn ò gbọ́dọ̀ fi sílẹ̀ kó pẹ́ ní ọ̀rọ̀ owó ìrànwọ́ epo kó tó burú ju bó ṣe wà lọ àti pé láìpẹ́ yìí làwọn èèyàn yóò rí àníyàn dáadáa tí ààrẹ ní fún ilẹ̀ Nàìjíríà. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.